dákun torí Ọlọ́run ẹ dákun ọkọ̀ yìí ni ó fẹ́ ṣe ìjàmbá kékeré kan ọ̀rẹ́ díẹ̀ ni ọ̀rẹ́ a nílò omi díẹ̀ ni àwa wò pé ah, omi lọ́wọ́ yín yìí ẹ torí Ọlọ́run ẹ̀yin wa ní omi ọwọ́ yín. ibú ah. ẹ̀ mi tí mo mú omi tí mo rọ́ síke. ẹ wàá pé kémi gbómi wá orí ọkọ yín kọ́ ló fẹ́ dàrú o orí gan gan gan ló ń dàrú. bẹ́ẹ̀ bá ro tèmi tẹ́ ẹ̀ ro tọmọbìnrin yìí torí mo mọ̀ pé ẹ ti rí nínú ẹ̀ pé kò ní wá ẹ wúlò tó mi. gayin ti wá rówó tí ó fi ra rú ọkọ yìí bí ìbá ṣe pósò oògùn owó ni ológun owó wọn àá. sọkọ lele ìsà. èmi ti gbọ́ gbogbo rẹ̀ kí n tó wálẹ̀ yìí wọ́n láwọn ológun owó pọ̀ nílẹ̀ yìí àsárá ẹ fẹ́ fomi tèmi fi ṣe ìrúbọ.